أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون وليكون من الموقنين فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما لأكونن لأكونن من القوم الضالين فلما رأى الشمس بارزة الذي فطر السماوات والأرض حنيفا وما الفريقين أحق بالأمن إن كنتم تعلمون الذين آمنوا الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا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 فإن أحسن الحديث كلام الله وخير الأدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام adáwọ̀pẹ́ fún ọlọ́mọba ọlọ́mọba ìrìṣẹ́ pé òun náà ni ó ní ọpẹ́ oore tí ó ga jù tọ́lọ́ ṣe fún èmi àti ẹ̀yin ìyẹn ni pé the best favour tí ọlọ́mọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́mọba ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí má ọlọ́mọ kí ó ṣẹlẹ̀ sí kọ̀ọ̀kan wa ìjẹ́ mùsùlùmí àdúrà tí ẹni tí ó bá jẹ́ mùsùlùmí gbọ́dọ̀ máa ṣe òun làdúrà àwọn ẹni tó ṣáájú lọ pé tawaffana muslimin wa alhiqna bis-salihin abẹ́lọ́run kí ọlọ́run ọba kó pa wá ní ẹni tí á jẹ́ mùsùlùmí kí ọlọ́run ọba kó pa wá pọ̀ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni rẹ̀ oore ọlọ́run ọba tó ṣe fẹ́mi àti ẹ̀yin ó pọ̀ gan-an àlèkà orin náà àlèkà tán ṣùgbọ́n ọlọ́run bá fẹ́ ká sáà máa dúpẹ́ tó ń bá ti sóore fún wa gbogbo orin náà ni a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bá kọ́lọ́n kó gba ọpẹ́ náà ní ọwọ́ wa èyí tí a tún jókòó tèmi àti ẹ̀yin jọ wà ń bẹ láìpẹ́ ìhun náà ni mi àti ẹ̀yin àjọ kójọ síbì kan àjọ wà ní gathering náà ni ìtọ́jẹ́ pé mò ń bá wa sọ̀rọ̀ báyìí tí ọ̀gọ̀rọ̀ wa náà dẹ̀ jókòó síbẹ̀ tí à ń gbọ́ ó wọ ọlọ́run ọba kó jẹ́ pé kó jẹ́ pé ìta ṣe yẹn ni ó jẹ́ àṣekányìn ṣùgbọ́n ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ ó tún jẹ́ kí a tún sọ pé a fẹ́ ṣètò ní náà ọlọ́run ọba tún wá jẹ́ kó fún lórí kí kí ó gba ọpẹ́ wa so ìbára wa sọ̀rọ̀ títí òní ó ní pé lọ akí ẹnì kọ̀ọ̀kan wa akí ìmáàmù wa kí gbogbo àwọn tí wọ́n jẹ́ gbogbo yí pátáyáyá o náà ni a kí gbogbo wàhálà tí ẹ̀ ń ṣe yìí kọlọ́run má jẹ́ kí nǹkan tó máa ń ba gbogbo iṣẹ́ téèyàn bá ṣe jẹ́ kọlọ́run má yẹ kí o wọ inú iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan yín so ẹnìkọ̀ọ̀kan wa tá a wá ń bí yìí a wá láti wá ṣe ojúṣe wa nínú Islam ẹnìkọ̀ọ̀kan wa a fẹ́ gba ìsan níwájú Ọlọ́run náà la wá síbí àbẹ̀ Ọlọ́run kọlọ́run kí a rí ẹ̀san ní ọ̀dọ̀ Ọlọ́run wa gbogbo ntí kálukú wa ń gbìyànjú náà níbi ká jẹ́ ní àlìjánná ọlọ́run jẹ́ kí a jẹ́ ní àlìjánná ọmọ jẹ́ kí a jẹ́ ẹni náà la hawla wala quwwata illa billahi al-aliyyil azim so gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún wa topic tí wọ́n fún wa òun náà ni wọ́n pè ní the holistic credenda wọ́n dẹ̀ tún kọ síwájú ẹ̀ nínú mẹ́sẹ̀gì tí wọ́n send òun náà ni pé wọ́n kọ́ ọ ie síbẹ̀ tí yẹn bí pé that is wọ́n ní the etiquette of being a muslim ni wọ́n ti kọ́ síbẹ̀ nìyẹn lẹ́yìn wá gba náà ṣe wá kọ́ al-akida so bí wọ́n ti kọ́ sínú mẹ́sẹ̀gì fún mi òun náà nìyẹn ọ̀gbẹ́ àwọn náà ti rí pé ìbò ńlá ní the holistic credenda so ẹ pé pípé rẹ̀ gan lẹ́nu so sọ fún ayé pé ó jẹ́ ó jẹ́ big english sọ èbò tí ó tóbi ní lẹ́nu ètò jẹ́ pé mo mọ̀ pé bàtà bá ti wà ní institution báyìí a nífẹ́ kí a máa mú àwọn ọ̀rọ̀ tó bá tóbi tó bá tóbi tó bá tóbi wá so <laughs> ṣùgbọ́n nígbà mí náà ká máa lọ àwọn ọ̀rọ̀ kéékèèké náà kó dídé bá máa jẹ́ pé yóò tún máa wúlò púpọ̀ fún wa kọ́lọ́kú tún sọ́jú ọ̀rọ̀ fún wa so gbọ́dọ̀ yí èdè òyìnbó ní gbọ́dọ̀ pé àwùjọ tá a wà náà èdè òyìnbó òun náà ni ó jẹ́ nǹkan tí ó gbilẹ̀ ní àwùjọ wa tí a wà yìí ṣùgbọ́n kò yẹ kí a fi èdè abínibí wa kò yẹ kí a fi sílẹ̀ kò sí bá a ti fẹ́ sọ òyìnbó tó tó lè dàbí tabasi lecture ìdáwà bẹ̀rẹ̀ náà ní stansi ẹ̀rọ òyìnbó lọ kò tún lè dàbí pé ká tó sọ abínibí wa ní iye tó lè yé wa dáadáa so gbogbo àwọn tó jẹ́ àwọn ìlú tó ti develop wọ́n ka èdè abínibí wọn náà wọ́n kà sí púpọ̀ káwọn náà ka èdè yìí náà sí i so kọ́mọ̀jì kí ó kàn jẹ́ nǹkan tí ó lọ dànù bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ eh, ìtumọ̀ wo ni a lè fún gbólóhùn yìí eh, tó yẹ pé èèyàn ṣe máa wá dísánárì káàkiri ni kó tó wò pé kí ni nǹkan tí wọ́n gbà lérò nígbà tí wọ́n ti kọ́ àlẹ́ àkídà síwájú ìgbà tí wọ́n ti kọ́ àlẹ́ àkídà síwájú ó ti jẹ́ kí a mọ̀ wípé in tí wọ́n gbà lérò náà ni pé the belief the notion and the creed so that a Muslim must have òun náà ni wípé kí ni àwọn eh, nǹkan ìgbàgbọ́ nǹkan tí a gbọ́dọ̀ bá lọ́dọ̀ ẹni tí ó bá jẹ́ mùsùlùmí òun náà ni nǹkan tí wọ́n gbà lérò èyí tó jẹ́ wípé wọ́n fẹ́ ká sọ the holistic omi pé kéèyàn sọ every part of things sọ òní pé gbogbo nǹkan tó kó jọ sínú nǹkan tó jẹ́ àkídà belief tí ẹnìkọ̀ọ̀kan wa tí a gbọ́dọ̀ ní so tá a bá ń sọ pé kí ni nǹkan tí gan tá à ń pè ní kíní ìgbà mẹ́rin lómi máa ń gbọ́ word ṣùgbọ́n kò ní mọ̀ tún mọ nǹkan tí wọ́n ń sọ so tí àwọn afá bá ń sọ̀rọ̀ nípa àkídà tá a mọ̀ sí creed so tí àwọn àpàtàn pè ní credenda tí singular rẹ̀ jẹ́ credendum so nǹkan tí táwọn afá bá ń sọ pé kí ni jẹ́ àkídà nǹkan táwọn afá gbà lérò òun náà ni wípé nǹkan tó gbọ́dọ̀ wà nínú áàtì ẹnìkọ̀ọ̀kan wa ìyẹn ni pé mada yakunu fil qalbi muslim so kí ni nǹkan tó gbọ́dọ̀ máa wà nínú ọkàn mùsùlùmí kí la gbọ́dọ̀ bá níbẹ̀ tó alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé kí ni nǹkan tó yẹ kó wà mọ́tà yẹ kó fi lisani so utterances tí a máa máa make jáde àwọn tá a bá jẹ́ mùsùlùmí kí ni nǹkan tó yẹ kó máa jẹ́ àwọn ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu wa so abala ẹlẹ́ẹ̀kejì ni ẹ tá a bá ń sọ nípa àkídà abalẹ̀ lẹ́ẹ̀kẹta tá a bá ń sọ nípa àkídà òun náà ni our deed so àwọn ìṣesí tá a máa ṣe àwọn nǹkan tá a gbọ́dọ̀ máa ṣe àwọn actions àwọn àṣesí wa báwo ló ti gbọ́dọ̀ máa rí báwo làwọn àṣesí wa báwo ló ti gbọ́dọ̀ máa rí nígbà tá a bá ń ṣe nǹkan tá a bá rí pé bẹ́ẹ̀ ni ti ń ṣe nǹkan yìí kò bá ìlànà tí Islam gbé kalẹ̀ mu irú ẹni bẹ́ẹ̀ a lè sọ àkídà rẹ̀ ò dáa so a máa ń rí sand àkídà yẹn ni pé àkídà tó gúnrégé the authentic one èyí tó jẹ́ wípé a sọ pé àkídà yóò àkídà tó dáa ni bẹ́ẹ̀ so we can see kí ni ọ weak adis uh, eh, weak uh, bẹ́ẹ̀ náà ni a lè ní pé kí ni ọ kárí àkídà àkídà alágbájá lẹ ó lẹ́pọ̀ kódà tó a lè rí bad akida yẹn ni pé akida ó di worst one so akida tó jẹ́ pé ó máa burú ètò tó máa burú jù bẹ́ẹ̀ lọ so a tún máa wà fún ọmọ ènìyàn torí ẹ̀ ló fi jẹ́ pé àwọn tó ń jẹ́ àwọn àfa wọ́n fẹ́ kọjá pé ká máa gbìyànjú wọ́n sọ fún wa pé al-iman yazidu wa yanqusu so akida ti ń bẹ lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa yazidu it can increase so so o lè lékún sí so it can deteriorate ó sì tún lè máa ṣe kí ni ó lè máa padà wá sẹ́yìn so àkídà tá a máa ní ó lè lékún ó sì lè jẹ́ wípé ti lákìdá lónìí tó ní ah afágbà ni ẹni ńlá ni so tó bá tó bá dọ̀la ẹ̀kan tó bá ní wípé ah ìmọ̀ ni màá tó ti ṣe kí ni ọ ó tó ti wà reduced sọ látara wípé ẹni ẹ ti jẹ́ pé àwọn nǹkan kan ti ṣẹlẹ̀ sí i ṣùgbọ́n kí dáhà fáwọn gbìyànjú náà ni pé ká máa gbìyànjú bó la kí wa bó la ti fẹ́ uplift ẹ̀ bó la ti fẹ́ jẹ́ kó lọ sókè òun ló gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó gbọ́dọ̀ wà ní ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa so ìyẹn ló mo rò pé ara nǹkan tí wọ́n fi gbé ìjókòó àyè tí wọ́n fi gbé kalẹ̀ fún wa nìyí abẹ́lọ́wọ́n ọba kí ọlọ́wọ́n ọba kó tọ́ èmi kó tọ́ mi sọ́nà ẹ̀yin náà tí ẹ sì máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ fún yín ní àgbọ́yé rẹ̀ ẹ rí lẹ́kṣọ̀ yìí tọ́pìkì yìí ó máa jẹ́ nǹkan tó máa wá ní nǹkan tó yẹ kó máa ní three segments so ìyẹn ni pé abala mẹ́ta òun náà ni ó máa ní abala àkọ́kọ́ òun náà ni manafiu al-akida the benefits of akida so ó ní al ú àkìdá so àwọn àǹfààní tó yẹ pé àkìdá eh, ní àbí ká sọ wípé how important àkìdá is Abe fẹ́ sọ fún wa pé báwo ni àkìdá ti ṣe kí o bó ti pàtàkì tó so ó pàtàkì kése kéde àlefi kéde àlefi ọwọ́ kékeré tí èèyàn lè fi mú òun kọ́ ni ọ̀rọ̀ àkídà àkídà ìtàfi kọ́kọ́ mọ̀ wípé kò kí í ṣe nǹkan tá a lè fi ọwọ́ kékeré mú òun náà ni wípé ibi tí àkídà wà gẹ́gẹ́ báwọn afá ti sọ fún wa òun náà ni gbólóhùn tí a máa ń sọ wípé ashhadu alla ilaha illallah so ibi tí gbólóhùn àkídà wà nìyẹn èyí tó tẹ̀lé ni pé wa ashhadu anna muhammadar rasulullah so gbọ́dọ̀ ashadu la ilaha illallah òun ni gbólóhùn tí àkídà wà gbólóhùn tó tóbi ní ọlọ́ni shahida Allah annahu la ilaha illa huwa wal malaikatu wa ulul ilmi qa'iman bil qist ọlọ́run fún ara rẹ̀ ọlọ́run testify sí àkídà àwọn màláìka angels àwọn náà sọ. So, have testified àwọn náà sọ pé kí ni ọ àwọn gbà pé àkídà o nǹkan tó gbọ́dọ̀ wà ní wà ulul ilmi àwọn tó bá ní mímọ̀ tó wà lórí òdodo àwọn náà àwọn náà bí a witness wípé àkídà o nǹkan tó gbọ́dọ̀ wà ní so látara bẹ́ẹ̀ àkídà ó jẹ́ nǹkan tó ṣe wípé ó tóbi lóbi jẹ́ wípé ìgbà tó ṣe ọlọ́run ọba tó rán Mu'adhu bin Jabal lọ sọ́dọ̀ àwọn èèyàn kan ní tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ti di mùsùlùmí tí wọ́n dẹ̀ ń wá kí wọ́n di mùsùlùmí òṣìṣẹ́ ọlọ́wọ́ bá ní ìnàkàtà àti kauman alakitabi ó fẹ́ lọ báwọn èèyàn kan àwọn èèyàn tó fẹ́ lọ báyìí alakitabi so the people of good ni pé àwọn èèyàn tí wọ́n jẹ́ pé a ti fún wọn níwèé tíwèé ń bẹ lọ́dọ̀ wọn wọ́n ti mọ̀ nípa àwọn ànábí ọlọ́run ọba tó ṣáájú lọ àwọn ló bẹ́ẹ̀ lọ bá tó bá wá dọ́dọ̀ wọn alákọ̀ọ́kọ́ nǹkan tó máa pè wọ́n sí òun náà ni pé kí wọ́n ní kí ni ọ àyẹ̀ṣáájú aláìlá akínyọ̀lọ́ òun náà ni pé kí wọ́n ní gbólóhùn àkídà òun náà gbọ́dọ̀ ní sọ nǹkan tó máa pè wọ́n sí sọ gbólóhùn àkídà òun náà ni ó gbọ́dọ̀ jẹ́ ìyẹn sọ fún wa wípé ọ̀rọ̀ àkídà ó jẹ́ nǹkan tó ṣe pé ó ṣe pàtàkì ó ṣe sẹ́gímẹ̀ntì alákọ̀ọ́kọ́ bẹ́nẹ́fìtì àkídà ni ẹlẹ́ẹ̀kejì gangan kí gangan ni àkídà ẹlẹ́ẹ̀kẹta òun náà wà ní the opposite side of àkídà so which is shirk òun náà ni kata mi sí ẹbọ òun náà ni ó máa jẹ́ abala ẹlẹ́ẹ̀kẹta so abala alákọ̀ọ́kọ́ yìí tá à ń ṣàlàyé fún wa lọ yìí òun náà ni pé àwọn àǹfààní àti ìjẹ́ pàtàkì tí àkídà tó jẹ́ pàtàkì so àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà wọ́n ṣàlàyé fún wa wípé àkídà so àtàwíd awil àkídà tó yà awal wajibin alal muslimi aw ala jami'in nas so tó bá ní kí ni nǹkan àkọ́kọ́ èyí tó jẹ́ wípé ọlọ́run ọba tó obligé lẹ́wà lórí tó ẹgbẹ́ ọlọ́run ọba ní kí ní yọ kọ̀m̀pọ́sítírì ní lórí ẹnìkọ̀ọ̀kan wa kí ní nǹkan àkọ́kọ́ òun náà ní kí ni awàlùwàjì dín òun ní nǹkan àkọ́kọ́ tó jẹ́ dandan so alákọ̀ọ́kọ́ ni nǹkan tó wáyé pé kó o tó máa kírun àkídà lọ́mọdé ọkọ ni torí pé dẹ́nìkan lónìí báyìí. tó jẹ́ pé kò ní gbàgbọ́ sí Islam ó wá fẹ́ di musulmi ó pé òun fẹ́ di mùsùlùmí ó kàn mọ́sálásí tá ń kírun òun náà bá ń kírun pẹ̀lú wa bó jẹ́ pé ìkànnà àwọn tó fẹ́ fi àwọn èèyàn sí kan ní irun tiwa ó ṣòro kí èèyàn kan dédé mọ́sálásí lónìí kí ó máa kàwọn àwọn ti ń kírun kó wá lọ́wọ́ ọmọ kí kò lè máa kí wọ́n gbọ́dọ̀ ni kò bọ́ sí kéèyàn òun inú kọ́ lọ kọ́ kó nínú kówó bí a ti ó gbọ́dọ̀ lọ kọ́ ni ìsìláàmù òun lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n èèyàn ní ìsìn báyìí tẹ́nìkan bá kú òdòwà lòun ṣe ìsìláàmù mà kọ́ lọ́mọ ìyẹ̀ká orí rẹ̀ tọ́kàn bọ̀ síbi ọ̀dọ̀ àwọn atiláwí ìsìn ni ó gbé ìwé wọn yóò sì bẹ̀rẹ̀ báyìí àwọn yóò sì jókòó ti wájú yóò sì mọ sọ̀rọ̀ lọ so ebi kọ́kàn sọ̀rọ̀ náà nìkan yóò sì jù ó sì máa lọ so kò sí wàhálà kankan bẹ́ẹ̀ <laughs> so wọ́n ní kò sí wàhálà nínú ibi tí wọ́n ti ń ṣèjọ́sìn wọn lẹ́yìn pé kí ni o ṣàdúrà kí n ṣe kí ni o kí n sàmí kò sì máa lọ so látara bẹ́ẹ̀ òun náà ni pé ọ̀rọ̀ Islam kò rí bẹ́ẹ̀ èèyàn kan lè jẹ́ ẹni tí yọ kàn wá dé mọ́sálásí tí ó máa kírun nígbà tí ó jẹ́ mùsùlùmí tẹ́tẹ́lẹ̀ so ìgbọ́dọ̀ ọ̀kọ́ ṣáájú ni wípé ọ ṣe ṣàhádà ló jẹ́ pé orígun Islam orígun àkọ́kọ́ òun náà ni aṣáádátán ashadu allah ilaha illallah wa anna muhammadan ló fi jẹ́ pé nǹkan àkọ́kọ́ tó jẹ́ dandan nìyẹn tẹ́nìkan bá jọ pé òun kírun òun ṣe gbogbo ẹ̀ tí ó bá pé gbólóhùn yẹn jáde tí ò pé jáde lẹ́nu nígbà tó fẹ́ di mùsùlùmí wíwẹ̀ ọ̀tọ̀ ni tí ó bá ti gbé yá nígbà tó fẹ́ di mùsùlùmí òun ò ní kàṣẹ tó jẹ́ mùsùlùmí ìgbà tó bá tó sọ gbólóhùn yẹn bó ṣe ọlọ́run bá ti máa ń gbà lẹ́nu àwọn tí wọ́n jẹ́ àwọn tó fẹ́ gba ìsìlámù nìyẹn tó jẹ́ ọlọ́run àgbẹ̀ kúlù la ilaha illallah tó fìlú ẹ sọ gbólóhùn la ilaha illallah kẹ́ ẹ ṣe kí ni ó kẹ́ ẹ jèrè so gbólóhùn yìí là á fi di mùsùlùmí òun gangan ló gbé àkídà dání òun lèmi àti ẹ là á fi jẹ́ mùsùlùmí jẹ́ pé tọ́mánì nǹkan àkọ́kọ́ òun ni gbólóhùn àkọ́kọ́ tó bá ti dá ìyẹn ni pé àwọn nǹkan tó kù lẹ́yìn yóò jẹ́ ọ dáa ṣùgbọ́n tó wọn ọba ti dá nǹkan tó kù lẹ́yìn ò lè dá yẹn ló fi jẹ́ pé awwal wajibin alal muslimin aw ala jami'i nas so wa al aqidatu aw at tawhid òun náà ni àkídà tàbí kí ni ọ tàbí tawhid òun ni nǹkan àkọ́kọ́ lóye pé a gbọ́dọ̀ gbìyànjú ká méje kákìdá ó wọ ọgọ́rọ̀ àwọn so a great number of people ló jẹ́ pé they have kí ni o bad àkídà the worst àkídà ọ àìmọye àwọn èèyàn ló jẹ́ pé àkídà tí ò dáná ń gbé káàkiri ṣé ọkọ̀ yẹ kó rí bẹ́ẹ̀ rárá àwa ò gbọ́dọ̀ jẹ́ kí ó jẹ́ pé irú nǹkan báyìí ni ó máa ṣẹlẹ̀ sí wa a gbọ́dọ̀ gbìyànjú ká tún àkídà wa ṣe tó gbé olówà very very important so olóbi jẹ́ pé man akọkọlẹ̀ àkídà fakọ̀dísà ìdá so ẹni tó bá jẹ́ igbe ó bá perfect àkídà rẹ̀ dáadáa tí ń wà àkídà rẹ̀ tí ò jẹ́ ọwọ́ tó yẹ pé gbogbo nǹkan tó yẹ kó gbé fọlọ́hún ọba ní ń gbé fọlọ́hún bó tó yẹ kó gbé fọlọ́hún ní ń gbé fọlọ́hún bó tó yẹ kó gbé fọlọ́hún ní ń gbé fọlọ́hún kò gbé fẹ́lòmíì irú ẹni bẹ́ẹ̀ òun ló máa jẹ́ ẹni tó so oríire oníkàkùkù oríire tí wọ́n bá ní a lucky person so that person is a lucky person so ẹni yẹn lẹni tó jẹ́ yí pé ó so oríire níbí láyé bí ó so oríire tó bá ní tí ó gbé dàlkìámà òun náà ló tún máa jẹ́ ẹni tó so oríire so ìyẹn ló fi jẹ́ pé ká mà wípé oríire ayé àtàlùkìyàmà sàádàtú dúnìyà wàlẹ̀ àkìrọ̀ tààtà àkìdàtì àsọ̀hìhà so oríire ayé àti àlùkìyàmà ó wà ní abẹ́ kíni ọ sand àkìdà authentic àkìdà òun náà ni kéèyàn ó soríire ní ayé àtàlùkìyàmà ibẹ̀ ló wà. ẹ̀rí tó bá dijọ́ gbé dàlùkìyàmà àkídà ni ò ní jẹ́yìn ọwọ́ ná àkídà ibi tó lágbára ibi tó tí ó lágbára dé nìyẹn àkídà ni ò ní jẹ́ kéèyàn ọwọ́ ná òun ló máa prevent èèyàn tí ò ní jẹ́ kéèyàn ọwọ́ ná ara pàtàkì àkídà nìyẹn òun ni ó sì jẹ́ nǹkan tó máa lọ sínú tí ẹ̀ bá dé tán pass ní kíì tó pé èèyàn téèyàn fi lè enter sínú paradise láti lè wọnú àlìjánná téèyàn ọba ti ní lọ́wọ́ èèyàn lè dínà àtàkìdá tó ní nìyẹn so àkìdá wa nìyí ara nǹkan táwọn afá òun ni pé sẹ́rì tó ń lè kọ̀bú lílẹ̀ àmà àkìdá òun ni ó wà ní àwọn conditions a ní three conditions fún pé kí èèyàn tó di wípé wọ́n gba iṣẹ́ ìlọ́wọ́ èèyàn so before any deed can be accepted by Allah so a gbọ́dọ̀ rí kí ni o three conditions kó tó di pé iṣẹ́ kan so ó máa jẹ́ nǹkan tí ọlọ́run bá máa gbà wọlé so a gbọ́dọ̀ rí kí ni o three conditions alákọ̀ọ́kọ́ ẹ tí ó ṣiṣẹ́ yẹn ọ gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ wípé ó kọ́kọ́ ti jẹ́ mùsùlùmí tí o bá ti jẹ́ mùsùlùmí kò sí nǹkan tí o bẹ́ẹ̀ ṣe náà bẹ́ẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ lẹ́yìn náà o gbọ́dọ̀ ṣiṣẹ́ yẹn o gbọ́dọ̀ wà sincere to Allah so ọlọ́run máa check sincerity ẹ̀ nígbà tó ń ṣiṣẹ́ yẹn so see that person is he sincere to Allah so ǹjẹ́ ó wà lẹ́dọ̀ yẹ pé ó ṣe kinní yẹn fọlọ́run ọba nìkan nígbà tó ń ṣe tí o bá sí sincerity yẹn bẹ́ẹ̀ kó gbàgbé ẹ̀ kò ní ṣe yẹn tí kèfèrí bá ṣiṣẹ́ kan kò níṣẹ́ yẹn bẹ̀tí mùsùlùmí bá ṣiṣẹ́ tí ò sì ṣiṣẹ́ rí tìǹbẹ̀ kò níṣẹ́ yẹn so mọ́jẹ̀mú tó náà fi ń gbaṣẹ́ ni ó kọ́ di mùsùlùmí ná tó bá di mùsùlùmí kékeré ó di mùsùlùmí lásán ṣiṣẹ́ ti gbọ́dọ̀ wà ní gbogbo iṣẹ́ tó bá ń ṣe bá a ti ń gbọ́ wá sí tẹ́mi ṣe wá sí ṣiṣẹ́ ti gbọ́dọ̀ wà ń bẹ̀ mi gbọ́dọ̀ jọra mi lójú ẹ̀yin náà gbọ́dọ̀ jọra yín lójú ṣiṣẹ́ ti gbọ́dọ̀ wà ń bẹ̀ ló jẹ́ pé àwọn sọ̀hábà nǹkan tí wọ́n dààmú lé lórí jù nínú orígbó tóbi ni orígbó ọmọọrọ sọ ni orígbó ṣégiri kan ni so wọn máa dára wọn padà wọn máa dára wọn padà so a gbọ́dọ̀ máa dára wa padà ẹlẹ́ẹ̀kẹta náà ni pé iṣẹ́ tí wọn ní ká ṣe bó ti yẹ ká ṣe la gbọ́dọ̀ ṣe ìyẹn la gbọ́dọ̀ fi mú nǹkan mi màá bí yẹn bá lọ ṣiṣẹ́ ká tó jẹ bídíà so láàyò kó ba lómi nà wọn ò ní gbà lọ́wọ́ ẹ fọwọ́ àrò dùn so ó máa wà rejected sí irú ẹni bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ májẹ̀mú tí wọ́n fi ń gba iṣẹ́ òun ni àkídà òun ló jẹ́ so májẹ̀mú tí wọ́n fi gbàṣẹ́ lọ́wọ́ wa Akida ìwá ní ọlọ́run ọba fẹ́ jẹ́ ká mọ̀ important akida. so importance àkídà ọlọ́run ọba fẹ́ ká mọ̀ òun náà ló fi jẹ́ pé ọlọ́run ọba iṣẹ́ tó rán gbogbo the major message Ti àwọn tí wọ́n jẹ́ àwọn tọ́lọ́run ọba ránṣẹ́ tí wọ́n wá jẹ́ òun náà ni àkídà ní méjì ọ̀ṣẹ́ wọn walakọdi ba asina fi kulli ummatin rasuula anibudu lọ a wàjitẹni bu tọhut gbogbo àwọn tá a ránṣẹ́ pátáyáyá ìta gbé fún wọn nìyẹn gbọ́dọ̀ la ilaha illallah òun náà ni wọn wá defend òun náà ni wọn wá dáàbòbò òun náà ni wọn sọ fún wa so yẹn ló fi jẹ́ pé àkídà nǹkan tó tóbi òun ni àkídà ẹwà rí lẹ́yìn títóbi tí àkídà tó wá tóbi yìí ó tún wá ní àwọn nǹkan méjì kan tó jẹ́ yí pé ó tún máa ń jẹ́ kákìdá ò tóbi gan kí làwọn nǹkan méjì náà òun náà ni wípé téèyàn bá kó ẹsẹ̀ nínú àdìsí yìí tó ń sọ̀rọ̀ máa mú wa pé tí ẹrú kan bá àtẹ́yìntà ni ìbí kùrọ́ bìlẹ̀ àrùndì kọ̀tọ́ ọ̀yà kálọ̀ wá bọ́lọ́wọ́ bá ó kó gbogbo ẹsẹ̀ àníkọ́ ọmọ dẹ́sẹ̀ o ṣùgbọ́n ẹsẹ̀ ò lè mọ́ wá ẹnìkan wá wá bọ́lọ́ ó kó gbogbo ẹsẹ̀ wá ẹsẹ̀ wa kún sánmọ̀ kúnlẹ̀ lẹ̀ wà lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba wọnú iṣẹ́ rẹ̀ kò wá sí ìmọ̀-arun kankan kò sí ìmọ̀ jẹ́ àkídà ẹ̀ wá wà àkídà rẹ̀ dúró dáadáa àkídà rẹ̀ dúró dáadáa so irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ọba ló ń pàdé irú ẹni bẹ́ẹ̀ pẹ̀lú tó tó sánmọ̀ àti lẹ́lẹ́ náà mẹ́kì fẹ́ràn tán láforíjì àti ọlọ́run ìkànnì ìkejì tó máa ń yí pé gbogbo àwọn tó bá jẹ́ mùsùlùmí tí wọ́n bá wọ ná àwọn kan rà sínú ná ń bẹ̀ àwọn kan máa jáde kúrò nínú ná àwọn èèyàn yẹn ò ní jáde kúrò nínú ná àyàfi pé wọ́n lọ máa wò ó pé ta ló wà nínú ọkàn rẹ̀ mìtìkọ́lù dárúrọ̀tì ní ìmọ̀ ta ni tó gbà ní nǹkan títí ní báyìí ta ló ní the smallest part of iman. E ta ló kàn ní pàtì kékeré kan tó jẹ́ ti iman wọ́n lọ wọnú ẹ̀mí ẹ̀ tó bá ti rí báyìí irú ẹni bẹ́ẹ̀ wọ́n mú kó nù náà wọ́n lọ fi sínú àlùtà so ìyẹn ló fi jẹ́ pé abala tá a ṣe segment eléyìí tó ṣàlàyé fún wa náà ni pé ká máa kí ni o pàtàkì àkìdá so ìkànnì àwọn àfa ó wa jàmá gbogbo àwọn ọ̀rọ̀ yìí so ó fún wa ní àwọn lines of a poem so náà ni pé àwọn ọ̀rọ̀ kan díẹ̀ tó yẹ pé ó jẹ́ ọ̀rọ̀ tó lè ṣe wá ó wá bá jàmá rẹ̀ ó bá ó wá sọ di orin fún wa á rọra kọ́ níwọ̀nba díẹ̀ á sọ̀rọ̀ túmọ̀ ẹ̀ nítorí àsìkò sọ ó ní àwálùwájí bí ìwà àtàwò ìdù. àwálùwájí. رب هو التوحيد ومن يؤككه هو سعيد ومن يحققه هو السعيد orin àkọ́kọ́ ni awwaluwajibin nǹkan àkọ́kọ́ so the first compulsion nǹkan àkọ́kọ́ tó jẹ́ nǹkan tó jẹ́ dandan sọ lórí gbogbo àwa jẹ́rúsìn òun náà ni kí ni òun náà ni kí ni ni ọ̀rọ̀ àkídà òun ni nǹkan àkọ́kọ́ ó wá ní wàmáyù akíkì sọ ẹ ń bá lè mẹ́kẹ̀ rí takídà dúró dáadáa lọ́dọ̀ ẹ̀ tó pàfẹ́tì àkídà ẹ̀ tó mẹ́kẹ̀ àkídà ẹ̀ kó wà sand irú ẹni bẹ́ẹ̀ wà sa'id olówà lọ́kì so ó mú abala kìíní abala ẹlẹ́ẹ̀kejì ó jẹ́ pọ́ìntì méjì tó fún wa mẹ́ẹ̀ tòkí pọ́ìntì mẹ́sàn-án ló fún wa àkọ́kọ́ ni pé ó ní alákọ̀ọ́kọ́ tó jẹ́ dandan ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ ń bá ṣe dáadáa yóò jẹ́ kí ni o ẹni tó ṣoríire so lẹ́yìn wá gbà náà ó wá ní àkídà yìí náà òun ló máa jẹ́ nǹkan tó jẹ́ wípé òun ló máa jẹ́ júnà òun ló máa jẹ́ gàgá èyí tó jẹ́ wípé òun ni ó dáàbò bo ọmọ ènìyàn yẹkùn làwù mínálì àdáàbì jùnà. yẹkùn làwù mínálì àdáàbì jùnà. وهو سبيل ما يريد الجنة وهو سبيل من يريد الجنة so ó ní yẹkúnláhù júnàtàn mínàlì àdá àkídà téèyàn bá ní tó bá dúró dáadáa òun ló máa jẹ́ sheet olùdáàbòbò nǹkan tó máa gáìdì èèyàn tó máa dáàbò bò èèyàn kúrò níbi kéèyàn lọ wọná sọ àkídà òun ló máa ràn yàn lọ́wọ́ tí èèyàn òfin ní jẹ́ ní iná nígbà tí èèyàn bá gbé déwájú ọlọ́run ọba sọ ó di mẹ́ta báyẹn ẹlẹ́ẹ̀kẹrin wà sẹ̀bí ìlú máa ń yorí ìdòlè jàǹdà òun ní the path to the paradise òun lójú ọ̀nà téèyàn máa gbà dé kí ni o dénú àlìjánà débi àlìjánà sọ ọwọ́ sọ lókè gbé mi fún táàwù bá bí jánà tí lè fèrè dà ó sí. mi táàwù bá bí jánà tí lè fèrè dà ó sí. lizaga kọ́ dààmú o. الدارس لذاك قدموه عند الدرس ó ní òun ní miftahu báàbí jannatil firdaus gbogbo àlìjánná náà ti kójọ pọ̀ sínú firdaus yẹn náà téèyàn bá wá dẹnu àlìjánná òun ní di kíì tó jẹ́ pé ó wà fún dọ́ọ̀ kí ni àlìjánná téèyàn fi ẹ́ńtà sínú àlìjánná àkídà àwọn obìnrin lọ́wọ́ ẹ̀ kó tó wọnú àlìjánná ẹ bá ti ní kò lè wọ́ bẹ́ẹ̀ so òun ni yóò jẹ kéèyàn wọ torí òun jẹ pé àwọn àfa kó dààmú inda darsi tí wọn bá fẹ́ kọ́yàn lẹ́kọ̀ọ́ wọn ni àkídà lè já kọkọkọkọkọ kó yé náà dáadáa tó bá ti lákìdá gbogbo yòókù ó rọrùn tí ò bá ti nínà kò lè rọrùn so àwọn tí ò lákìdá káàkiri ayé àwọn náà náà ń dalẹ̀ ayé rú gbogbo àwọn àfa tí ò lákìdá àwọn ni wọn bá gbogbo lé ayé àwọn náà bàjẹ́ tẹgbẹ́ àkídà náà bá kọ́kọ́ ní ni wọn ò ní balẹ̀ ayé jẹ ẹlòmíràn mọ gbọ́rọ̀ tẹlómi ọmọ sọnù ọba ẹ òkè sí líle báyìí àyàn sì tún máa gbọ́ náà so látara bẹ́ẹ̀ àkídà ó jẹ́ nǹkan tó yẹ pé òun láàfin wọ inú àlìjánná so ó di ẹlẹ́ẹ̀karùn-ún tó sọ fún wa oníṣẹ́rì tún ní kọ̀ọ̀bù ní yàgùnà yá nílé àmàlú. شرط القبول يا بني للعمل دعا إليه قومه كل الرسل دعا إليه قومهم كل الرسل شرط القبول يا بني الأمل òun ni condition tí wọ́n fi máa ń gba iṣẹ́ lọ́wọ́ èèyàn òun ni condition tó jẹ́ pé òun ni wọ́n fi gba ẹni dídí sẹ́yìn àbáṣe báyìí òun ni wọ́n fi gbà lọ́wọ́ èèyàn so condition ni gẹ́gẹ́ bá sọ fún wa nígbà tí mo sọ lẹ́ẹ̀kan yẹn mo ti ṣàlàyé lè fún wa so ó wà ní condition tá a fi ń gba iṣẹ́ lọ́wọ́ èèyàn téèyàn bá ti ní so iṣẹ́ yẹn gbogbo iṣẹ́ téèyàn bá ṣe pátá yányá àṣedànù ni lọ́gbẹ́ tí kèfèrí bá ṣiṣẹ́ tí yóò jẹ́ mùsùlùmí tó fi kú gbogbo iṣẹ́ yẹn àṣedànù ni so ìyá Aisha ọsọ bá nàbí pé ọkùnrin kan bẹ tó sáré ọsọ sáré fún wa anamisa salam pé ah nígbà tó wà nígbà tó wà nígbà eh, kèfèrí tí yóò di mùsùlùmí tó fi kú a máa ro mọ̀lẹ́bí pọ̀ a máa tọrẹ fáwọn yẹn a máa ṣe sọ́dá kọ́ àìsàn ní ṣe gbogbo kí ni ò ní lọ bá ni kò ní lọ bá àlẹ́bí ni ò lọ bá èmi náà ti wà nìkan rí ó ní ah uch làwọn àjọ náà ọwọ́ àwòké bílẹ̀ ti ga tó yìí ta ló ṣe gbogbo aláàárín ó ní Awólọ́wọ̀ ni ah sọkùnrin wà níwájú jẹun náà mo ní bẹ́ẹ̀ ni kò lè wà jẹun náà torí pé nǹkan tó fojú hàn ni sọ ó yà á lẹ́nu jọ náà mo ní ah torí pé àkídà àti òdúró dáadáa mo ṣe à ń ṣàlàyé fún un <laughs> owó pé ah ọkùnrin ti tíra jù ẹ̀kọ́ lọ́wọ́ fisadi jẹ́ náà ni mo ní rárá kò lè fisadi jẹ́ náà so náà kú mara àdọ́ ẹ̀ n tó fojú hàn ní pé kíni kò jẹ́ mùsùlùmí so shartul qabul so ya bunayal amal òun lọ́lọ́run fi ń gbaṣẹ́ so òun ni àkídà òun lọ́lọ́run fi ń gbaṣẹ́ téèyàn bá ti ní kò ní kò sí nǹkan tó fẹ́ fi ṣe دعا إليه قومه كل الرسل دعا إليه قومهم كل الرسل so دعا إليه قومهم كل الرسل gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn òjíṣẹ́ pátá yányá àwọn ni wọ́n pèpè lọ ìtàn torí ẹ̀wá nìyẹn orí àkídà ni kó má bàjẹ́ àníbùdó lọ wàṣìtẹ́ ní bùtọ̀ ọlọ́run nìkan ni ẹ sìn ẹ mi pẹ̀lú ọlọ́run olórí ẹ̀ náà orí àkídà yìí wọ́n ni wọ́n dúró lórí So, ويغفر الله الذنوب ويغفر الله به الذنوب سبحان من يقالب القلوب سبحان من يقلب wàyẹ́gìfìrù lọ́wọ́ bí àdùnnúùbà ọlọ́run ọba a máa ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn bá kódé ọlọ́run ṣàforíjì ẹ̀ pẹ̀lú sábàbí pé èèyàn ní tawhid ó ní àkídá sọ ọlọ́run ọba ó dẹ̀ ṣàforíjì ẹ̀ fún yẹn sọ torípọ́ ọlọ́run ọba ní kíni ọ mímọ́ ọlọ́run ọba máa ń yíkọ́ lébùlé kùlùbà ọba tí máa yí ọkàn ọlọ́run ọba onímọ̀ yọ ní wàyí ó kó wọ́ọ̀rì ìjólé àbúrò ويخرج العبد من النيران مثقال ذرات من الإيمان مثقال ذرات من الإيمان ويخرج العبد من النيران ẹrú tó yóò sì mú jáde kó o nùnà mìkọ́ọ̀lù dárúrọ̀tìn nínú ìmọ̀ nǹkan tó kéré báyìí tó jẹ́ gbàgbọ́ ó sì mú kó mẹ́ so àwọn àǹfààní tí ìgbàgbọ́ tí àkídà tó ní nìyẹn tó dẹ́ báyìí ti mọ àǹfààní nǹkan yóò mọ̀ bó ti tóbi tó wọn náà tó máa pé ó ní nǹkan àkọ́kọ́ kí nǹkan wà lè jẹ́ nǹkan àkọ́kọ́ ó wípé ó ló tóbi jù so so ó lè rí yàtọ̀ sí ẹ̀ eh, tí adéyàn bá ń kọ so téèyàn the last but not the least ara so the first uh, but not the best ara only the first only the best so <laughs> so ládàra bẹ́ẹ̀ eléyìí òun ni òun ló níwájú kéèké báyà kínní kan so látara bẹ́ẹ̀ a gbọ́dọ̀ máa bi akida. so látara bẹ́ẹ̀ àwa sọ fún wa òun ni the second segment òun náà ní wípé kí ni o kí wá gangan ni àkídà bó jẹ́ ti ṣàlàyé díẹ̀ fún wa náà nígbà tí mo bẹ̀rẹ̀ so àkídà ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó dúró it lies on the utterance so la ilaha illallah so n tó dúró lé lórí òun náà ni gbólóhùn tí a máa sọ jáde tó jẹ́ gbólóhùn kí ni ọ la ilaha illallah gbọ́dọ̀ yìí ọ̀nà ni wọ́n gbà pé àkídà ò ní ó lórí so kí ni túmọ̀ gbọ́dọ̀ yìí gẹ́gẹ́ bí àwọn àfa gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé fún wa òun náà ní wípé láàmàbúdà bí akin ìlọ̀lọ̀ òun náà ní pé ẹnìkankan kò entitled kò worth pé kó jẹ́ pé òun ni a máa wá kọ̀ǹsídà rẹ̀ lẹ́ńtálísì àyàfọ́lọ́ nìkan òun ló ní jíjọ́sìn wa so nothing worth to be worshipped kí ni ọ except Allah kò sí nǹkan kan tó jẹ́ kí ni ọ tó lẹ́tọ̀ọ́ pé kéèyàn ó sìn àyàfi kí ni ọ àyàfi ọlọ́run ọba tí ń ṣe Allahu so alákọ̀ọ́kọ́. nínú gbólóhùn yìí òun náà ni wípé gbogbo nǹkan tí ó bá jẹ́ pé a bá lè máa fún ní attribute ọlọ́run táwọn èèyàn bá ti ń sọ pé ó jẹ́ ọlọ́run àwọn èèyàn lè pe màláìkà àwọn pẹ́ńsìn àwọn màláìkà màláìkà náà máa ń béèrè ọmọ lọ́dọ̀ ẹ̀ náà máa ń béèrè ìrànlọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ náà máa ń béèrè gbogbo nǹkan lọ́dọ̀ ẹ̀ àwọn kan ti ń béèrè nǹkan àwọn kan kúrò wọ́n ń sin àwọn àlìjànú àwọn kan ní wọ́n fẹ́ béèrè nǹkan àlìjànú oní wọ́n máa ń sìn àrínú àwọn tó jẹ́ wọ́n pera wọn lónìí mímọ́ tó yẹ pé ìgbà mímọ́ olè ó wà ẹlòmíín wà lẹ́nu wọn yóò ní ọyá olè mú gbalẹ̀ kọ́ ọmọ gbalẹ̀ ọmọ gbá ilẹ̀ ẹlẹ́run tí lè fi mọ́ so yóò jẹ́ tó wá ń dú ẹ̀ fún àwọn ọlọ́pàá nígbà tí ilẹ̀ bá mọ́ so mùsùlùmí kọ́ ni ó sọ pé kó lè ọmọ gbalẹ̀ so ó lè bàjẹ́ àṣùwọ̀n ara mùsùlùmí kọ́ lè lẹ́nu ọ̀rẹ́ àwọn afágbà ni wọ́n ní kó lè ọmọ gbálẹ̀ ní nígbà tó lè di ara àjànú nígbè kò sí èméjì mẹ́ oníṣẹ́ bá lẹ́kọ̀ọ́ mọ́ mi kò ní bá mi ara òkò gbọ́dọ̀ bá a so àbíjẹ́ náà máa ní kọ́ mọ́ bá lọ́yà so irú ẹni bẹ́ẹ̀ ó ti lo nǹkan míì ó ti lo nǹkan míì so oríṣiríṣi nǹkan làwọn èèyàn máa ń lérò pẹ̀lú àwọn nǹkan tí máa ń bẹ lọ́dọ̀ àwọn àáfàá tẹmọ ẹlòmíín nu wa ìgbàgbọ́ tá a ní pé àwọn kan tí wọ́n lẹ́nu pé ah omi tó bá lọ́wọ́ ọ̀rọ̀ ní kẹ́mi sàlùwàlà pé kì í dá abẹ́sẹ̀ yìí ah kọjá bẹ́ẹ̀ gbogbo iṣẹ́ rẹ̀ ọ́ dàrú ni ọlọ́nkọlọ́rọ́ ayọ̀ ní ogbélé o ayọ̀ so èèyàn tí wọ́n bá ti ń wá ìrànlọ́wọ́ ń bẹ̀ tí wọ́n bá ti ń wá pé ọlọ́run balùbá tí ń rọ̀jò ẹnìkan fẹ́ ṣènáwó oníkọ́nà báwọn yẹn pé ah ẹ dákun dọ̀rọ̀ ọlọ́run ìfẹ́ kójú ọ̀rọ̀ mi ah, subhanallah kí ọ̀rọ̀ bá ẹnì kan bóun fẹ́ ṣènáwó owó fẹ́ kójú ọ̀rọ̀ ah, ẹ wọ́n <laughs> àkídà rẹ̀ wọ́n àkídà burúkú ònù ọmọ ọ̀rọ̀ sí inú ẹ̀rùn ni kọ́dà ah, <laughs> mú sọ aláwọ̀ àsìkò lójú òkè rọ̀ ìgbà náà ló mú ọlọ́sìn tẹ́lẹ̀ kójú òdúrọ̀ ọjọ́ rẹ̀ kò sí pẹ̀lú ló control gbogbo affairs so àkídà àwọn èèyàn ọwọ́ so gbogbo kíní o gbọ́dọ̀ nullify rẹ̀ so o gbọ́dọ̀ nullify rẹ̀ pàtà yányá so látara bẹ́ẹ̀ tó o bá fi lè nullify rẹ̀ gbogbo àwọn kan ránran jákujàku yìí pé a ẹ mo fẹ́ fẹ́ yàwó ẹ wọ́n gbọ́dọ̀ lọ bá mi wò níbi kan pé ṣé kíní kan àti kíní kan ló dáa so tẹ́bàdé wá sọ pé eléyà àdélé Ibrahim àti Kausaru ọ̀dà gbogbo Ibrahim àti Kausaru wá ti wà láyé àwọn ọ̀dà lọ́dọ̀ tí yín wọ́n nù ìgbésí ayé títí ẹ̀ so oríṣi àwọn kan wọ̀nyí òun làwọn èèyàn lọ́mọ báwọn èèyàn láti bá wọn wo nǹkan àyìn lọ́lọ́ béèrè ọmọ ìfẹ́ kọ́ṣẹ́ kí ni kó ṣe gbogbo eléyìí Islam ra wọn gbogbo ẹ̀ òkàdá sàfitì sáwọn èèyàn kan tí wọn ò ní agbára kankan táwọn náà jẹ́rú ọlọ́wọ́n ọba táwọn kà wọ́n sí àbálọ̀dọ̀ ṣéèkù kan tó wọ́n halẹ̀ ń tiẹ̀ nígbà tó pé wọ́n gọ̀ so wọ́n náà bó ti ń halẹ̀ báyìí wọ́n náà tún tẹríba fún ah, ṣéèkù so o ti pè lọ́lọ́run nìyẹn o ti gbé attribute ọlọ́run fún nìyẹn ẹlòmíọ́ lọ ṣàìsùn lọ́dọ̀ ṣéèkù kan ẹlòmíọ́ máa gba àwẹ̀ tẹ́nìkan yàn fún eh, ẹnìkan yàn àwẹ̀ fẹ́ nìkan ló wà àdébíyàn àwẹ̀ fẹ́ nìkan gbọ́dọ̀ àwọn tó jẹ́ àwọn sọ̀rọ̀ bá rẹ̀ so gbogbo àwọn eléyìí àkídà burúkú ni o gbọ́dọ̀ nọlifáì tó o bá ti nọlifáì o máa ba gbogbo ẹ̀sìn ẹ jẹ́ ẹ̀sìn ẹ jẹ́ tó ń pè ní pé sọ pé láìlá so gbogbo tó bá ti jẹ́ pé ó jẹ́ nǹkan titọ́ ọlọ́run ọba ọ gbọ́dọ̀ jẹ́ wípé o gbọ́dọ̀ gbé fẹ́ni kankan ẹni tí bá ń sọ pé òun ní ọ wà máa ṣe kí ni o ọ wà máa nọlifáì pé kò ní so tó bá ti nílé yìí ó ti ní abala kan nínú àkídà rẹ̀ ńlọ́lọ́ wà wá establish ọlọ́run pé òun nìkan làá dojú gbogbo nǹkan kọ ọlọ́run ló ṣètò gbogbo nǹkan pátáyányá látòkè tó fi délẹ̀ lára nǹkan tí ń dààmú àwọn èèyàn nílé ayé lónìí òní ọ̀rọ̀ kọ́dàrú wà àwọn kan náà àwọn afọ́mọ sọ pé kádàrá máa yí máa bọ̀ wá mọ́ wúra rẹ̀ ran kádàrá rẹ̀ ó yìí so gbogbo eléyìí irọ́ ni wọ́n pa so irọ́ ni wọ́n pa fún ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn kẹ̀kẹ́ sọ̀rọ̀ kára ara wa sọ bí lónìí so ọlọ́ni ìṣọ́nà bá ní wà nóò mínú bìlẹ̀ kọ́dà wọ́n ní kéèyàn bìlífù nǹkan kí wọ́n ní ká bìlífù ẹ̀ fún tó bá lè yí kọ̀ ẹ̀kọ́ ní ká bìlífù ẹ̀ rárá ìkọ́ sọ pé ó lè yí dẹ́gbẹ́ ọmọ ní pé ọ̀nà tí ká máa gbà ní pé ọ̀nà tí ó gbà yìí so nítorí ká máa lé káàkiri pé what can change kọ́dà kí ló lè change kọ́dà rẹ ká máa káàkiri pẹ̀lú pé wà ní òmìnira obìnrin kọ́dà kò tún dúró bẹ́ẹ̀ ó ní káyìnrì yìí wà ṣẹ́yìn ó sọ máa yí pé ó wà nínú kádàrá wa dáadáa wà bẹ́ẹ̀ kí ni àná o ètò burú wà bẹ́ẹ̀ ibùsùn wà bẹ́ẹ̀ nǹkan tó lè dá wà bẹ́ẹ̀ so èyí lè kọjá lórí ẹ̀ so látara bẹ́ẹ̀ òun náà ní pé a gbọ́dọ̀ gbìyànjú tán yányá ká mà tún máa gbólóhùn láà ìlàá illallah so àwa establish ọlọ́run ọlọ́run àwa máa dojú gbogbo nǹkan tó yẹ pọ́lọ́run ọba lè ṣe láàmà dojú ẹ̀kọ́ ọlọ́run láàmà ẹ̀kọ́ gbogbo àdúgbà tí wà ní problem ah, ògbé á ní tètè rí ọkọ ọlọ́run lọ́mọ àwọn ọmọ bẹ̀rù ó ti kọ́ mọ́ ṣàdúrà ọlọ́mọ ṣe òrìṣẹ́ ẹ̀mú mi lọ́bì kankan lọ́ba fún mi lọ́sẹ̀ kí wọ́n fi wẹ orí mi ẹlọ́wẹ̀ sódò ẹlọ́lu kìíní kan ẹ̀tàn kandu kí ló fi mọ́ so ọ pàdé ẹni tí ẹlọ́nà so gbogbo eléyìí jákujàku ni so nǹkan tí ò dáa ni ti ń ba àkídà àwọn ẹ̀yà jẹ́ ó ti ba irun tó ń kí ó ti bàjẹ́ wọn lọ́wọ́ sí ó ti bàjẹ́ torí pé ò wọ́n ràn lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run tọ́dọ̀ wọ́n ràn lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run so ló fi jẹ́ pé a ní àkídà gidi so gbogbo nǹkan tó bá jẹ́ kó dé bá wa ọlọ́run nìkan la máa dojú ẹ̀ kọ́ so innal masajida lillahi fala tad'u ma Allahi ahada so ó gbọ́dọ̀ gbé gangan mi ọlọ́run yẹn gbọ́dọ̀ gbé gangan mi tẹ́gbẹ́ ọlọ́run ní nǹkan tó gbọ́dọ̀ ní ó ṣe fún ẹ ó gbọ́dọ̀ lọ máa sọ pé ẹja lọ bí sàárè kan ká lọ tàwa fún ẹ ẹja lọ bi sàárè kan káyọ pé n'alọ kọ dámà àlọ pìrìsẹ́ǹtì kankan fún tí ó fi se nǹkan fún wa ẹ̀wọ̀n ọ̀dánwò gbogbo eléyìí èyàn ti èyàn ti èyàn ti ṣẹbọ so èyàn ti kóòdù náà kéda nítorí ẹ̀kọ́ jẹ́ tọ́lọ́ lọ́wọ́ adójú gbogbo a máa ní sòrò bó ti wà láyé nìyẹn ti ṣètò ẹ̀ fẹ́fẹ́ àwọn omi ó ti ní nǹkan dúkìá rẹ̀ ó ń lọ òkè ó ń lọ òkè ọlọ́run alẹ́ ní pé ah, àsìkò yìí mo fẹ́ kọ́ lọlẹ̀ díẹ̀ sọ ẹlòmí ọ̀rọ̀ pé ah, dàgbé nǹkan tí mo fẹ́ ṣe yìí ló fẹ́ kó ah, èyí ti kó àkídà ti kó níwájú yìí sọ kóbìnrin kan máa sọ fún ọkọ rẹ̀ wípé ìyàwó tó fẹ́ òun lọ bà gbogbo dúkìá àwọn jẹ́ ó ti kó ní Islam so nǹkan tó burú ni tó pọ́lọ̀ ti ṣètò gbogbo nǹkan lẹ́lẹ̀ ó dẹ̀ ti ní táìmù fún ó bí ó ti ṣẹlẹ̀ so ìyẹn ló fi jẹ́ pé téèyàn bá ti ní èèyàn ò ní ní pọ́blẹ́mù kankan òun náà ni gbólóhùn kí ni ọ la ilaha illallah so gbólóhùn yìí ẹ bá wọn afa ti sọ fún wa abala méjì ló wà ń bẹ́ẹ̀ so ìyẹn ni refusal and establishment òun náà ni pé èèyàn máa refuse ó dẹ̀ máa establish ó máa refuse gbogbo jákujàkuta sọ lẹ́ẹ̀kan yẹn ó wá establish ọlọ́run ó fìdí ọlọ́run ọba pé ọlọ́run ọba nìkan ló máa gbámú ló máa dì mú ìyẹn ni ń pè pé o ní àkídà ló fi jẹ́ pé àwa ní four categories of people so èèyàn mẹ́rin la ní lórí ọ̀rọ̀ àkídà àwọn kan wà tí wọ́n abala méjèèjì rìfúsà ni wọ́n rí bíúsì wọn ni àkọ́kẹ́ ni kò bìlífù nù kankan kò tún wá bìlífù nù ọlọ́run <laughs> òun kàn ló gbèsè ayé ẹ̀ lọ ni so ọ̀yọ́ kàn máa ṣe gbèsè ayé ẹ̀ lọ ni so i don't believe in that everybody kàn wà láyé wa yàrá èsì kí ni jẹ́ kí ni ta ni jọ́lọ̀ ta ni jẹ́ kí ni kan òun kàn máa bá gbèsè ayé ẹ̀ lọ eléyìí náà kẹfẹ́ ní pọ́nbélé ni tí ó ṣe méjì mẹ́ so òun tẹ̀ ní kẹ̀kẹ́ so abala ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé abala ìmọ̀ àwọn títí wọn wọ́n jẹ́ tí ó establish gbogbo tó bá yàtọ̀ sọ́lọ́n ètò bá ọlọ́run gẹ́gẹ́ fún ara rẹ̀ báyìí wọ́n wà á deny ọlọ́run wọ́n kí ni wọ́n refuse ọlọ́run wọ́n bá bẹ ọlọ́run ò tẹ̀ kọ́ lọ́run sí ma àwọn kan wà bẹ́ẹ̀ ẹ̀kàn lè rí súra pé wọ́n jẹ́ mùsùlùmí láwọn ò ṣe mùsùlùmí mọ́ rárá ẹlòmíì kan tí wọ́n ti gbà pé ọlọ́run ọba wo ọlọ́run tí ó fọwọ́ lẹ́rán báyìí tí ó mọ̀ wòyàn ah ẹlòmíì yóò kàn wọ́ pa ẹ́yẹ́ ni kó náà tún wá mórí wá pé ọba mi aláwòpá ń wẹ̀dá nínú so ibi tó tún burú dé táyẹ̀ burú wọ́n dẹ̀ ń fi àwọn attribute tí ò dá kọlọ́n ní wọn àwọn òwòyàn ọba tí àánú rẹ̀ kárí gbogbo ayé àti àtọ̀run òun ni so ìgbàgbọ́ dáa ní ìgbàgbọ́ burúkú ni ọmọ máa sáré káàkiri eré nìkan ló kù ti ń sá ní gbèsè ayé ẹ̀bùn ti sí gbẹ́rẹ́ kan bẹ́ẹ̀ ni ó tún máa sọ pé kíní kan tún wà kíní kan tún wà kíní kan tún wà kíní kan tún wà wọ́n tún han kíní kan bì kan àfa kan tún wà ní kíní kan bẹ́ẹ̀ tó tún ah ó gbóná bàjẹ́ ah tápà lélẹ́yìí ó gbóná hmm? yẹn ni wọ́n máa wá káàkiri ọlọ́run gangan yóò wá rí físíkù ó lè máa kírun ọgbà tó ń kẹ inú ti mú ìrún àlàálà ní pé kó má sọ lẹ́nu nítorí pé wọ́n pé irun gan làwọn fi ń jẹun so náà fi máa wọ́n pé àwọn jẹ́ mùsùlùmí so àwa ò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ so àwọn èèyàn kádàwàdọ̀ jẹ́ pé wọ́n establish méjèèjì wọ́n mọ̀ pé ọlọ́run ọba ó yẹ ká ní àìlẹ́yìn mọ̀sẹ̀lẹ̀ sáwọn tó ti ní àkídà wọ́n ti gbọ́rú ọ̀rọ̀ iye dáadáa ṣùgbọ́n yóò establish ọlọ́run yóò sin lọ́run dáadáa yóò máa ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n náà yóò tún wá wípé kínní náà a lè má ṣe ẹ̀ nínà nìkan ti ń ṣe àlùbàlà tí àlùbàlà oní olómìnira wọ́rọ́wọ́rọ́ oná nìkan ti ń ṣe èèyàn gbọ́dọ̀ dágbó kínní náà nù yóò rọ ọmọ kan tí yóò tún fẹ́ máa ṣẹ̀ náà tí yóò máa sẹ́ndì so gbogbo àwọn ẹni rán yẹn yóò tún wá lọ́wọ́ rẹ̀ yóò mọ̀ ṣẹ̀sí dáadáa kí ló sì wà lọ́wọ́ ẹ̀ so yóò dẹ̀ máa fi kún àwọn èèyàn oríṣiríṣi àwọn èèyàn bẹ́ẹ̀ so abẹ́ kéèyàn máa ò gbọ́dọ̀ establish nǹkan méjì kó establish ọlọ́run ọlọ́run ọba kò ì fẹ́ kéèyàn yóò tún establish ẹnìkan pẹ̀lú òun àbọ̀dọ̀ rẹ̀ o ṣẹ́ni bá ti ṣe lẹ́yìn kò ní gbólóhùn la ilaha illallah ẹ̀ tó ní gbólóhùn la ilaha illallah so òun ló máa refuse kí ni o other things beside Allah so ó máa gbogbo nǹkan ó máa refuse wọn so wa máa establish only Allah so wa máa establish Allah nìkan òun ló máa gbà yí pé òun ló lè ṣe gbogbo nǹkan fún òun wa huwa ala kulli shay'in qadir òun ló lágbára láti ṣe gbogbo nǹkan so tó bá ti ní àkídà yìí ò ní problem kankan abala míì nínú abala àkídà tí ó tún ṣe pàtàkì téèyàn gbọ́dọ̀ mọ̀ òun náà ni tó o bá ti rí ẹ̀sìn ọlọ́run o gbọ́dọ̀ láìkì ẹ̀sìn ọlọ́run o dẹ̀ gbọ́dọ̀ máa rìn sí ọlọ́run lọ́wọ́ bó bá ti lágbára mọ́ tó o bá ti wá rí ẹ̀sìn tí ọlọ́run ọba dáhùn yẹn nǹkan míì táwọn èèyàn ń ṣe tó yàtọ̀ sẹ́sìn ọlọ́run ọgbọ́dọ̀ jẹ́ tí ó kórìíra rẹ̀ ẹni tí bá ń ṣe náà ó kórìíra rẹ̀ lábálẹ̀ ẹ̀sìn èwo wà nífẹ̀ẹ́ rẹ̀ so ó jẹ́ kọ́ máa mà ìgbẹ́ wa máa da gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn ẹ̀jẹ̀ á lù pọ̀ nǹkan kan náà là ń ṣe àṣe nǹkan kan náà rọ̀ èsì nǹkan kan náà rárá torí pé àwọn ànábíọ́lọ́dún ṣáájú lọ ní tánàbí wa ni wọ́n mú wa ọ̀tọ̀ ní nǹkan táwọn ń ṣe nǹkan táwọn ànábì ọlọ́run bá mú wa táwọn tó sa àwọn ànábì wọn mú wa kọ́ ni wọ́n ṣe ó gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ pé nǹkan kan náà là ń ṣe gbólóhùn yẹn lè sọ ẹni kèfèrí nǹkan náà là ń lè sọ ẹni kèfèrí tó bá rìn lẹ́nu ẹ̀mí so o gbọ́dọ̀ kórìíra ní pé ní àlùwàlá wọlbàrà o ní fẹ́ẹ̀sì ó dẹ̀ máa ran tó bá ti jẹ́sìn lọ́wọ́ tó bá ti ní à ah, bó bá tiẹ̀ tí ì lè ṣe gan wọ́n sọ̀rọ̀ ọrùn gbọ̀n o ní sọ pé yẹ́rú yẹ́rú rí eléṣẹ́ wọ́n sọ̀rọ̀ ṣòkòtò ní àìtúnṣe àdí pé ẹ̀yìn òṣè àkọsẹ́ àkànlẹ̀ báyìí òfin wọn sí ẹ̀yẹ ọgbọ̀n ọ̀dọ́rú ẹ̀wò àkédé ti ń dọ̀dà wọ́n sọ̀rọ̀ pé kóbìnrin bojú ọgbọ̀n ọ̀dọ́rú ẹ̀wò yìí pé à kí ló fẹ́ ṣe ní sẹ́ńtúrì tàwa yìí nìsín kí ló fẹ́ ṣe kí ló fẹ́ kí ló fẹ́ mú wáṣà àwùjọ yìí so so we can improve with that a lè lọ sókè pẹ̀lú gbogbo eléyìí náà ní àwùjọ tàwa yìí ṣé wọ́n lọ́lọ́run ti ń jẹ́ ká mùsùlùmí olóòkè àbí wọ́n lọ́ ń jẹ́ kí ayé olóòkè ṣebí ọ̀kan gbìyànjú lásán ni ọlọ́run lè mú ọkọ ní at any so kí ló ń ṣe ṣéwà ló ń darí ayé ni so ọlọ́run ní darí ayé ìwọ́kọ́ ló ń darí ẹ̀ tó ló ń fẹ́ nìyẹn kọ̀ọ̀kanwọ́ o gbọ́dọ̀ nífẹ̀ẹ́ tó o bá ti nífẹ̀ẹ́ àkídà ti bàjẹ́ so o gbọ́dọ̀ nífẹ̀ẹ́ tó o bá ti nífẹ̀ẹ́ rẹ̀ àkídà ti bàjẹ́ so o dẹ̀ gbọ́dọ̀ kórìíra kúfúrù tẹ́ bá bẹ̀ lọ́wọ́ rẹ pé tí ò jẹ́ mùsùlùmí bóòlù ọ̀rọ̀ rẹ jẹ́ tó bá kú sórí ẹ̀ o gbọ́dọ̀ lè sọ wípé kaná bẹ̀rẹ̀ wọ́n ẹ agàdá nìkan tí èsì mùsùlùmí wọ́n pé tó bá ti ẹ̀jẹ̀ kó wá kú sórí ẹ̀jẹ̀ ìbá kí èsì mùsùlùmí ṣé yóò jẹ́ abẹ́ oníjẹ́ ni náà ó wẹ́ ọlọ́run ló lè dájọ́ náà àkídà ó ti dànù tán ó ti dànù ọwọ́ ló lè dájọ́ ọmọ wà bold so ọmọ wà bold pẹ̀lú pé ẹ̀sìn lè o gbọ́dọ̀ lè bó ti gbẹ̀gbẹ̀ ó jẹ́ pé gbogbo ní àlùwàláwàlùbára o nífẹ̀ẹ́ sìn àti bá ń sẹ̀sìn ó kórira kúfúrú ìṣe kèfèrí àgbẹ̀rẹ̀ tí bá ń ṣe kèfèrí ara gbọ́dọ̀ la ìlà á ìlọ̀lọ̀ nìyẹn so gbogbo àwọn kinní yìí òun náà ni àwọn àfa ni wọ́n gbìyànjú tí wọ́n ń ṣàlàyé fún wa kú lè ba àyè wa torí ẹ̀ wọ́n tún ṣàlàyé àwọn nǹkan tó lè ba ẹ̀sìn yẹn jẹ́ mọ́ wa lọ́wọ́ so àtúnra kọ àwọn láìsí kan nínú àwọn pọ́ẹ̀mù tẹ́ pé àwọn àfáà tún kọ fún wa tí wọ́n tún jẹ́ kí ó tún yé wa sí so àáka wọ́n fi sọ̀rọ̀ gbólò la ilaha illallah so àwọn àfáà yẹn sọ pé wàrúkì inú àánú nàfi yúùmà àlì ìsìbàtì. وركنها النفي مع الإثبات فاعلموا أداك الله لثباتي فاعلم هداك الله لثباتي olùwàrúkìnnúà in tó jẹ́ dandan nínú la ilaha illallah òun náà ni anáfíyù o gbọ́dọ̀ jẹ́ rìfúsà o gbọ́dọ̀ tako o gbọ́dọ̀ da gbogbo kíní yẹn nù ó dínà ìdínáyà o gbọ́dọ̀ takò gbogbo ní wàá di àdọ̀sọ́ lọ́hùn ọ takò màá lè ṣe bá ti wàá wá fi ọlọ́wọ́n ba wàá establish ọlọ́wọ́n ba wàá fìdí ọlọ́wọ́n ba múlẹ̀ ọlọ́wọ́n ba o òun ni o nìkan ló dì mú ìtọ́ gbọ́dọ̀ nìyẹn ìyẹn tó jẹ́ dandan nìyẹn ìyẹn ló jẹ́ the important part nínú gbọ́dọ̀ kini ni o àkídà gbọ́dọ̀ la ilaha illallah so èèyàn gbọ́dọ̀ ni tí ọba ti ní so wa ni fáàlàm lọ́mọ bẹ́ẹ̀ so kọ́lọ́n kó fọ̀nà mọ́ kó lè dúró dáadáa àkídà yẹn mọ́ bẹ́ẹ̀ lọ́ọ̀ ni pé kọ́lọ́n jẹ́ kó lè dúró dáadáa bẹ́ẹ̀ sábìtì àkídà àmàna wọn sọ ní ara kọ́ mi lè káàfin kọ́lọ́n kó fẹsẹ̀ wa múlẹ̀ dáadáa nù àkídà so lẹ́yìn wọn gbà náà wọn sọ fún wa wípé lára àkídà ó ní wà á kù hálí wà láàkù wà lè bà rọ̀ wà á kù hálí wà láàkù wà lè bà rọ̀ wà á kù hálí wà láàkù wà lè bà rọ̀ wà وحقها الوالد

òun náà ni wípé kíni ọ òun ni àlùwàlà ọ gbọ́dọ̀ máa nífẹ̀ẹ́ sin ọlọ́run ó gbọ́dọ̀ máa nífẹ̀ẹ́ tí bá ń ṣẹ̀sìn ọlọ́run so ó ní ẹ̀tọ́ yẹn lọ́dọ̀ ẹ̀ wà nífẹ̀ẹ́ wà á máa so affection gbọ́dọ̀ wà fún ẹ ẹn fún ẹ̀sìn ọlọ́run ọba àtẹni tó bá ń sin ẹ̀sìn ọlọ́run ọba so ó gbọ́dọ̀ ní so bẹ́ẹ̀ náà ni pé wàlìbàrán o gbọ́dọ̀ dislike gbogbo tó bá ti jẹ́ pé nǹkan tó mú dání ni disbelief àìnígbàgbọ́ àti gbogbo ẹ̀ ló bá jẹ́ àwọn tí wọn ò nígbàgbọ́ o gbọ́dọ̀ kórìíra wọn so nǹkan tó jẹ́ wípé òní nìyẹn wàlìkúfùrú bìtọ̀hùt o gbọ́dọ̀ pè ní kèfèrí gbogbo ohun tí wọ́n bá ti ń sìn tó bá ti yàtọ̀ sọ́lọ́hún tó bá ti rẹ́ nìkan tó ń sọ àwọn ọ̀rọ̀ kan tó yàtọ̀ sọ́lọ́ ó pè ní kèfèrí so ibi tá a ti gbé yẹn kèfèrí tó fìdí múlẹ̀ dáadáa nìyẹn so a pè irú ẹni bẹ́ẹ̀ a pè ní kèfèrí torí àwọn nǹkan tó gbé ó ń ṣe yẹn ó ti jẹ́ nǹkan tó ṣe yí pé ó fẹ́ mọ pera rẹ̀ lọ́lọ́run ó fẹ́ mọ ṣàfitì pé káwọn èèyàn wa máa bá òun pé nǹkan tó gbọ́ lọ́wọ́ ọba ló lè ṣe ọba lòun lè ṣe ìrọ̀ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ pè ní kèfèrí so oníwàmà yóò mú mi láàyè ẹnba ọni wàmà yẹ kúrò bi tọ̀gùt wà yóò mi bi la fàkọ̀dì sàmsàkà bẹ̀lẹ̀ òru wa tilẹ̀ ó kọ́ láǹfi sọ́ọ̀mù la ẹnba lọ pé gbogbo tó bá di yàtọ̀ sọ́lọ́wọ́ ọba tó ń pèrè ẹ̀ lọ́lọ́run tó bá pè ní kébèrè tó wá nígbàgbọ́ sọ́lọ́wọ́ ọba irú ẹni bẹ́ẹ̀ ló di kíni ọ ẹ òru wa tilẹ̀ ó kọ́ okùn tó yí láǹfi sọ́ọ̀mù la tí ò lè já láéláé so kí wọ́n á àwọn nǹkan tó jẹ́ tó wá ṣe pàtàkì nínú ẹ̀sìn tó tún lè bà kí dẹ̀yàn jẹ́ tèèyàn lè jẹ́ mùsùlùmí tí ó dẹ̀ kú ònú Islam so ìkànnì àwọn apá oko gbogbo ẹ̀ náà jọ ó ní nàwáàkì ìdúlì ìsìláàmì jàmà tó lè àdàdì. nàwáàkì ìdúlì ìsìláàmì jàmà tó lè àdàdì mini ati kọsọle maru ili ramani nid. min ati kọsọle maru ili ramani nid. so lára nǹkan tó jẹ́ pé ò gbọ́dọ̀ jẹ́ kó bà kí dáa rẹ jẹ́ tá a ti ń sọ bọ̀ àfáàyè tí wọ́n bára bá kó àwọn kankan jọ ó ní lára nǹkan tí wọ́n bẹ̀sìn yẹn jẹ́ ó pọ̀ gẹ́ nínú ẹ̀ ìtẹ̀kọ́dúnlẹ̀ mọ́rìkì kọ́mi èèyàn lọ choose ẹnìkan as opponent to Allah kó níbi eléyìí lọ jẹ́ opponent ẹni ẹsẹ àmàbà wa ṣàdúrà àwọn olówó kan wà bẹ́ẹ̀ ẹ̀yin afa ẹni bá gba àwọn ẹni ká fún yín lówó ẹsẹ àmàbà wa ṣe gbogbo ẹ ẹni àmàbà wa ṣàdúrà ṣé kí n travel ah, ẹ jẹ́ kó dàrọ lànà kí n tó sọ fún yín pé ẹ travel so gbọ́dọ̀ wá dáhàrọ̀ ọjọ́ kejì ọ̀pẹ́ ah ẹ̀mọ́ travel níta rí lóru àná ọ̀dà so ẹ̀yìn láti wọ́n kàn wá tí àkọ́kọ́ fi yanjú ẹ̀ kí travel yóò tó lè rọrùn so àwọn tí ń control life tiẹ̀ nìyẹn ìtẹ̀kọ́ọ̀dù mari lè rahmani ni so kẹ́ni kó lọ gbá ẹni tí ó jẹ́ opponent fún ọlọ́wọ́n ọba tó jẹ́ ọba rahman aburú tó ga ni so oní lára rẹ̀ náà wà mí ní àkọọ́lì yòókà sàbílá من ها وقولي ينكسب بالله ومن ألستي لالو للمعنى ومن الاستحلال الإدلال للمناهي ومنها الاستحلال للمناهي so mí ni a nínú àwọn nǹkan tó jẹ́ pé ó lè bẹ̀sìn èèyàn jẹ́ òun náà ni ọ̀rọ̀ téèyàn máa ń sọ jáde lẹ́nu kàṣábìlá kéèyàn ó blasphème ọlọ́run kéèyàn ó máa bú ọlọ́run kéèyàn máa fi àléébù kan ọlọ́run pé ọlọ́run ọba alábùsí ni ẹlòmíín ó sọ jáde lẹ́nu ẹlẹ́mi ilé tọ́lọ́run bá bá wọ̀ báyìí wọ́n máa pariwo ń bẹ̀ ni ìtànà bá wọ̀ ní etí pariwo ẹ̀yọ̀ irú ọ̀rọ̀ jakujaku ní ọlọ́run wo ọlọ́run <laughs> ọba bí gan so kò yẹ kéèyàn máa bú ọlọ́run kó máa falẹ́ bùkọ́ ọlọ́run àwọn dágbọ́ ọlọ́run ọba bímọ ọlọ́run ọba bínú sí wọn kẹ́ máa pọ́ ọlọ́run ọlọ́run níyàwó gbogbo nǹkan oríṣiríṣi nǹkan kí wọ́n gbàgbé ṣéèkù kan ó tún sọ pé tó bá sọ bọ́lọ́n pé ìwọ ọlọ́run ẹnìkan sọ bọ́lọ́n pé ìwọ ọlọ́run ẹnìkan wá tọrọ ọmọ wa ní ọlọ́run tètè dá lóhùn ó dé ní kò tètè dá lóhùn ó di méjì kò tètè dá lóhùn ó di mẹ́ta gbogbo gbàdó fi ń lọ ọ̀dọ̀ ọlọ́run ọgbọ́dọ̀ pé ọgbọ́dọ̀ fún lọ́mọ ayé gbàdó fi pààrà ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run náà lè yọmọ sọ bá ń fún ẹ̀dá tó wà lẹ́lẹ̀ tó ń gbọ́rọ̀ ọdún ẹni bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ òun náà ní pé a gbọ́dọ̀ mọ nǹkan tá à ń ṣe àwùjọ wa ìbàjẹ́ lórí pé àkídà ti bàjẹ́ nínú àwùjọ wa so nínú ẹni kékeré yẹn máa bú ọlọ́run kó máa fi àléébù kó máa fi kan ọlọ́run kìí ṣe nǹkan tó dáa ọlọ́run agbọ́dọ̀ máa wárìrì ọlọ́run ni agbọ́dọ̀ máa bẹ̀rù ẹ̀ so wàmínà istilal so lílmánà yìí òun náà ni pé ọlọ́run ọba sọ pé nǹkan kan jẹ́ ìwọ ẹ gbọ́dọ̀ débẹ̀ àwọn èèyàn ní kí ni ló ṣe ajé ìwọ irú rìbá ní ìsìn àwọn èèyàn ní ah kí ni àní gba kí ni gba napo lọ ń gba ewu ẹ lọ so àwọn èèyàn wọ́rì ẹlẹ́mìí ìlú àdẹ́gbẹ́ bá ti wọ skul báyọ̀ ni ah àwọn ọmọbìnrin dáná so ọbẹ̀rẹ̀ wàhálà tiẹ̀ nìyẹn ó sọ kíní ẹ̀dẹ̀ tọ́ òun gbọ́dọ̀ gbádùn bíi ní tó fi kú bẹ́ẹ̀ obìnrin náà tó bá ti wọlé ẹ̀kọ́ báyọ̀ gbẹ ah so i've arrived mo dé kí n tó wọlé gan ó lè ó lè díẹ̀ mo wọlé ń dàn kan òkè tó jáde so yóò sì dàn mẹ́wàá ohun tó tọ́ tó lè gbé wọn yóò dàn so kọ́lọ́ jẹ́ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn kọ́lọ́ jẹ́ wọn bá so látara bẹ́ẹ̀ òun náà ni pé a gbọ́dọ̀ sọ̀ra dáadáa so ìtọ́lọ́wọ́n bábá lòun sọ di èèwọ̀ ká mọ̀ ṣe èmi mu ọtí ẹlòmíì yóò lọ jọyìn àwọn kẹgáìtì ni yóò lọ jọyìn ọtí ọtí ni agbọ́dọ̀ mọtí tó gba oríṣi nǹkan báyìí ìsìn ìlàlù manáì ìdí ọ̀dà ló fẹ́ perpetrate ní tiẹ̀ ó wá gba ìgbé ọlọ́run fẹ́ ká gbádùn láyé yìí ni à ah, ní gbádùn kí gbádùn ni gbádùn ni alọ́mọ̀rún lọ́run so ẹ̀mí ìjà dán rẹ̀ ẹ̀dí bá ní tẹ́lẹ̀ ẹ̀sìn rẹ̀ àkídá rẹ̀ ti bàjẹ́ kí ló wá ń kírun fún yóò dẹ̀ mọ́ wá mọ́sálásí yóò mọ́ ṣẹ̀sìn ọlọ́run yóò sì tún mọ́ saburú yóò tún mọ́ sa tí ó dáa ó sì ní gbogbo eré lára nǹkan tí ò dá ní sọ wàṣáàkì fi máa sọ àfihàn àkùbárí wàṣáàkì. والشك فيما صح في الأخبار والشك فيما صح في الأخبار وشك فيما صح في الأخبار فضيلة عن التكذيب والإنكار فضلا عن التكذيب والإنكار كشاكي في جنب كالشك في الجنة أو في النار sọ lára nǹkan tó lè jẹ́ kí kí èèyàn ó tún jẹ́ pé islam èèyàn ó yóò kúrò lọ́dọ̀ èèyàn àkídé èèyàn ó bàjẹ́ ó náà ni àṣàkù kéèyàn ní dáhùn ó gbọ́dọ̀ máa ní fifty fifty lọ sókè so ó gbọ́dọ̀ kọjá fifty percent tí ó bá tẹ̀lé pé ẹ̀sìn rẹ bá fẹ́ dúró dáadáa ó gbọ́dọ̀ kọjá fifty percent sókè bí àwọn afáàtì sọ nìyẹn ọgbẹ́ ah, àlìkèámà ó gbọ́dọ̀ kọ nínú ẹ̀mí rẹ ó gbọ́dọ̀ kọjá fifty percent tẹ́ bá ní sí àlìjánná ń bẹ ó gbàgbé ń bẹ so àwọn tó lọ bá bá sáànú àwọn ẹni mẹ́gbẹ́ fáàlàm anáwùlá ìlà ìlàlá àwọn yẹn ni wọ́n máa ní hundred percent lẹ́gbẹ́ ìmọ̀ nìyẹn ti dojú ẹ̀ nìyẹn hundred percent ilé tẹ́ kí ọmọ lé nìyẹn mọ́tò bá rí ìhùn lé ah, àlìjánà wọ́n sọ pé àlìjánà ń bẹ ó mọ̀ nígbàgbọ́ sí wọ́n ní náà ń bẹ ó mọ̀ nígbàgbọ́ wọ́n lé ní fifty percent ó ti kú òun ẹ̀sìn àkànṣe náà ní àkókò wọn bí náà yẹn wà bá àlìjánà náà wà sọtẹ́ bá ti ní ṣàkú báyẹn yẹn ti kú òun ẹ̀sìn àkédéyìn àti bàjẹ́ bẹ́ẹ̀ náà tó wá ní káwá sọ àtẹ̀kìdíìbì yẹn tí ẹ wá sọ pé mi ti ẹ̀ gbàgbọ́ mi gbàkíní ìyọ́ mi gbàgbọ́ wàlí nǹkan mo dínà ẹ̀ rẹ̀ níbẹ̀ bá dínà ẹ̀ kankan nú ẹ̀sìn mi gbélé gbọ́ mi gbà wípé irùngbọ̀n wà nú ẹ̀sìn mi gbà pé ṣòkòtò wà nú ẹ̀sìn mi gbà pé ké obìnrin bojú wà nú ẹ̀sìn mi gbà pé kankan wà nú ẹ̀sìn bá dínà yọ ọgbọ́n kíní ẹ̀ báyìí so a gbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa so àwọn afá náà bá kó gba àwọn kíní ìjọ láti sọ fún wa pé ní àkídà gidi òun náà fi kó ilé ìjọ so níparí òun náà ni pé eh, ìdàkejì àkídà òun náà ni àṣíríkù bàtí sọ́nà láti sọ mọ́ra wọn bọ́ ìkànnà ọjọ́ pípẹ́ àdínú máa bí na òun àlàálẹ̀ ikú ńlá الدين مبناه على الإخلاص وديده الشريك بلا مناصي وضده الشرك بلا مناصي وضده الشرك بلا مناصي so àdínú mabnahu ala al-ikhlas ẹ̀sìn ilé tí wọ́n kọ́lẹ̀ fún ẹ̀sìn wọ́n gbé lórí àkídà ni ẹni tí wọ́n bá ti wá kúrò nínú àkídà kò síbi tó fẹ́ bọ́ sí dídùhù the opposite side àkídà òun náà ní kí ni ọ àṣírìkù bílà manas kò sí pé a fẹ́ sá lọ bí kankan a lè sọ nǹkan míì we can't say other things so except that a lè sọ nǹkan míì tó tún yàtọ̀ sí yẹn òun náà ni pé tí èèyàn bá ti ní tó bá jẹ pé bí o bá gbàkídà rẹ bá ti rí tó bá fi lè dúró dáadáa ṣíríkù ti kó mẹ́rin yẹn tí o bá ti dúró dáadáa ó di kí o ṣíríkù ti wọnú ẹ̀ nìyẹn ṣíríkù dẹ̀ nìyí òun ni a ti ṣàlàyé fún wa yẹn wípé ó mú nǹkan míì ó associate nǹkan míì ó dàpọ̀ mọ́ Ọlọ́run àbí kó tiẹ̀ má ràn títọ́ kó tiẹ̀ má ìtọ́ lọ́rùn ro gan <laughs> fẹ́ gbé nǹkan yẹn ló yẹ kí n yóò ó nìkan lọ́ máa lọ máa lọ bá tọ́gbà bó lè ṣe gbogbo nǹkan fún ẹ òun á ní gbogbo ẹsẹ̀ pátáyáyá sọ ọlọ́run ọba iná lọ á làyẹ bí fi hù àyù ṣọ̀rọ̀ kàbí ọlọ́run ní téèyàn bá fi lè kú sórí ṣíríkù ọlọ́run ọba ní òun ní sáfúrìtì yẹn mọ̀tí ẹ̀bá wà láyé tó bá túbà ọdún borí jì sọ ìnàlá yẹ́gìfèrè dùnú bá jẹ̀mí à yẹn ni ké fi dúnìyà yẹ́gìfèrè dùnú bá jẹ̀mí à fi dúnìyà láyé ń bì ìntàbà sọ ìbò sọ tí ẹ̀dọ́ bá ní ẹ̀sẹ̀ ẹ̀dọ́ bá ti túbà sọ lálìkì àmà tí ẹ̀bá gbé ṣíríkù dọ́dọ́ ọlọ́run lálìkì àmà kò ní ní kó gbé àkídà mọ́ kò ní ní kò ní ní kẹ̀kẹ́ pàdé ìbá lákìídà tó jẹ́ pé àwọn kùdíẹ̀ kùdíẹ̀ kùdíẹ̀ kùdíẹ̀ òní òjò lọ so ṣírkù nìyí òun ó wá ba gbogbo sẹ́jẹ́ ni òun nítorí àbá sọ ni pé òun ní máa ba gbogbo sẹ́tìyàn bá ṣe yọ̀ọ́ bàjẹ́ ẹ bá ń kírun tó ń gbáwẹ̀ tó lọ gbogbo gbogbo tó ṣe yẹn pátáyáyá tí ṣírùkù bá ti wà ń kò ní lè rí kankan wájú ọlọ́run àmàlùhù gbogbo sẹ́tí wọ́n ń ṣe yẹn ó máa dà bí dust pé àmàlùhù ní bí bí à ń pè é bẹ́ẹ̀ ló ti rí èyí rò pé omi ni tí wọ́n bá dé bẹ́ẹ̀ ní sí nǹkan bẹ́ẹ̀ wàkọ̀dínà ìlànà àmìlú mìíràn àmàlẹ́ fàjà àlùnáwó àlàáhàn àwọn kan kò sẹ́dé wọ́n kó gbogbo ó kóra gbogbo ẹ̀ ló ni iṣẹ́ yìí ó ní kankan bẹ́ẹ̀ ọkàn wò pé sẹ́ni ní tí ó ba gbogbo ẹ̀jẹ̀ ó ṣe kí ni ó èèyàn ti ṣe ó náà ní kí ni ó àṣírí ó náà ní ẹ̀bọ̀ ti ṣe lóbi jẹ́ pé nǹkan tó burú ni tí a gbọ́dọ̀ gbìyànjú láti kí ni ọ láti jìnnà sí so ẹbọ ṣíṣe nǹkan tó ṣe kí ni ó tó burú ni lóbi pé àwọn tí wọ́n jẹ́ àwọn tán ní làákàyè wọn a máa sá fún kí ni ó ẹbọ ṣíṣe lóbi jẹ́ pé wọ́n fẹ́ fún wa pé pé káwa náà ń sá kúrò ká má débi ẹbọ rárá ká gbìyànjú kó jẹ́ pé gbogbo ẹ̀ ìtọ́ máa ń jẹ́ pé abátúlẹ̀ mọ̀ báyìí ká mọ béèrè lọ́wọ́ àwọn àpá eléyìí ṣe ti máa ṣe <laughs> ṣé èyí pé bí a ṣe ẹbí ó tún bàjẹ́ ọlọ́ọ̀bá náà wípé lain asharakta láyà bàtọ́ ná àmàlù tó bá lè dojú ọ̀rọ̀ kan níbi bá wípé kíní yẹn ó léwu nìyẹn tó o bá fi lè ṣẹbọ gbogbo iṣẹ́ rẹ̀ ní ó bàjẹ́ tó máa dojú gbogbo dojú ọ̀rọ̀ kan ànábì yẹn kìí gbọ́ ànábì lè ṣe ṣùgbọ́n ó fẹ́ ká mọ bí kinní yẹn bó ti lágbára sí ó yẹ kó ṣe bẹ́ẹ̀ so ló fi jẹ́ pé a gbọ́dọ̀ ṣọ́ra dáadáa ló fi jẹ́ pé wọ́n máa pé ẹ̀ṣẹ̀ tó wà akubaru dambe filiwara wà akubaru dambe filiwara òun náà ní kí ni ọ àṣírí kù so kárí pé àṣọra ká sọ́ra fún ká má débẹ̀ kó má bàa kí ni o iṣẹ́ wa jẹ́ nítorí àsìkò wọ́n ti pọ̀ twenty minutes ló ti náà báyìí so nǹkan tó ń jẹ́ àkídà níwọ̀n bá bí èmi ti lè ṣàlàyé mọ́ òun náà ni mo ṣàlàyé fún wa yìí àbẹ̀lẹ̀ ọ̀kọ́lọ̀ kò fún wa ní àgbáyé ọ̀rọ̀ náà ọ̀kọ́lọ̀ jẹ́ kí ó yé ẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wa dáadáa so èèyàn máa bẹ lọ́hùn lórí ẹ̀mí so èèyàn máa bẹ lọ́hùn èèyàn máa ṣọ́ra èèyàn máa bẹ̀rù èyí ò ní máa fọkàn balẹ̀ kí wọ́n sọ pé àwa ọmọ àdìjọ́nà ni wá ó gbogbo àwọn kẹwọn yìí èyàn máa ń bẹ̀rù ni òṣèré ọba ní ká máa wà bẹ́ẹ̀ ní ọ̀fẹ́ òfin wọ̀rọ̀já láàrin ìbẹ̀rù àtàgbì èlé òun la gbọ́dọ̀ máa wà àgbọ́dọ̀ máa fọkàn balẹ̀ so ṣíríkù téèyàn máa sọ́ra téèyàn máa wò pé sí ti bọ́ bẹ́ẹ̀ sí ti bọ́ bẹ́ẹ̀ sí ti bọ́ bẹ́ẹ̀ èmi àwọn èèyàn lè ṣe láéláé ìdì wọ́n mọ̀ pé sí ti bọ́ bẹ́ẹ̀ sí ti bọ́ bẹ́ẹ̀ báyìí tó kó wà ní ọ̀rọ̀ ó wà ní ṣe ó wà ní nǹkan téèyàn máa fi sínú ẹ̀mí gbogbo eléyìí kárí pé àsọ̀ra dáadáa kọ́lọ́kọ́ dàbò kó jẹ́ kí a lè ní àkídà tí ó ní àlàáfíà gbogbo tí ó jẹ́ àkídà tí ó dá tó kù lára ẹni kọ̀ọ̀kan akọ́lọ́kọ́ bá mú kúrò bẹ́ẹ̀ kọ́lọ́ṣẹ́ wà lẹ́nu àdìjẹ́ náà sọ́wọ́ lẹ́yìn náà subhanaka wa bihamdik shara la ilaha illa anta astaghfiruka wa atubu